Ah. <clears throat> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 الحمد لله فاطر السماوات والأرض من بنعمته تتم الصالحات عباد الله عليكم بقلوبكم أصلحوها تصلحوا فإن أجمل ما في العبد صدره والقلب الذي خلق فيه جماله بجماله وفساده بفساده والقلب منبع الأعمال إن شغل بذكر الله والموت هانت الدنيا وعز العبد وعظم عند الله وصدرت منه أعمال تيسر الموت وتحبب إليه لقاء ربه وصدرت منه أعمال تيسر الموت وتحبب إليه لقاء ربه ويحب الله لقاءه قال صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه قالت عائشة فقلت يا رسول الله كلنا يكره الموت قال ليس ذلك ولكن المؤمن الذي بشر برحمة الله ورضوانه وجنته أحب لقاء الله وأحب الله لقاءه وإن الكافر إذا بشر بعذاب الله وسخطه كره لقاء الله وكره الله لقاءه adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó dá ọmọ ànábì Adam tí ó gbàgbé wọn kò dá wọn kójú wọn sílẹ̀ pé kífẹ́ ni ó máa tì wọ́n kiri bátẹ́gùn ṣe ń fẹ́ ìyẹ́ síbi tó bá wù ú níyì táwọn kan nínú àwọn tí wọ́n pera wọn ní ọ̀jọ̀gbọ́n philosophers wọn ní inú làwọn ṣàkíyèsí yìí wọn ní tó bá tiẹ̀ jẹ́ pọ́lọ́run ló dálé ayé lóòótọ́ ó ti rìtáyà wọn ní kò dátọ́rọ̀ ayé mọ́ tó bá ń dátọ́rọ̀ ayé ni inú làákàyè wọn bíntín wọ́n ní kò ní máa wo ààbò tí kó máa ò ní máa rókègbò kò ní máa mú kò ma ní máa wo àwọn ẹni ríran kíyàwó máa jẹ wọn gbé ìsìláàmù wa ti yá wa wípé rárá o ìyàwó jẹni regbé alágùn tí o sì ṣe àṣegbé ọlọ́run ọba ní àdéhùn ìjọ kan tó ń bọ̀ lọ́nà kò sí tó dájú tó nínú ìgbésí ayé ọmọ gbogbo nǹkan yòókù tá a fẹ́ dà ibi tá a bóyá ni ṣùgbọ́n pé àgbẹ̀mí ni wàláhì ẹnìkan ò mú jẹ rí ẹnìkan ò sì ní mú jẹ ẹrúsìn ọlọ́run mo bá yín dúpẹ́ orí ọlọ́run ọba tó ṣe yín ní mùsùlùmí èyí tó pọ̀ nínú àwa tí wọ́n bí sínú Islam a kì í mọ iye oore yìí bẹ́ẹ̀ ni àìmọ iye ẹ̀ kódà gan ẹlòmíì fẹ́ lè máa rò tóun lòun kú sọ lóore tóun kú yọ àkókò náà àkókò tí ò tóun wá dáadáa yé tóun tún fi ń jọ́sìn fún un ṣùgbọ́n wọ́n ní ìwà a máa sọ̀rọ̀ jẹnu lọ ìhàtà kọtẹ́sí ọlọ́run àti wíwá ìmọ̀ ẹ̀ ìyí máa júwe irú ń ta fi ń pe ọlọ́run irú ń ta fi ń pe ẹ̀sìn ẹ̀. mo bá yín dúpẹ́ fọlọ́run tí wọ́n bí yín sínú ìsìláàmù mi èyí tó pọ̀ jù nínú wa tí kì í bá ṣe pé wọ́n bí wa sí ìsìláàmù àjẹni tí máa ṣe ìdánúrò débi kó lè fi rẹ̀ wá ìsìláàmù dámọ̀ wallahi ṣùgbọ́n ọlọ́run ṣàánú wa wọ́n bí wa síbẹ̀. Si àdàgbà sínú ẹ̀ ààwẹ̀ sì ní ìṣòro gbogbo èèyàn kan lórí bẹ́ẹ̀ fún níṣẹ́ tọ́lọ́wọ́ bá ní káṣí mọ́ṣáláṣí wa yìí gbogbo ẹ̀ náà ò tí ì ju bí ọdún kan lé oṣù kan lọ mo jókòó mo ń kà ní méní méjì mo wá kà dórí ẹni márùn-ún ẹni tó ti wọnú mọ́ṣáláṣí ìwà bá pé àwọn fẹ́ gba Islam kan gba Islam adúpẹ́ fún Ọlọ́run ọba wọ́n jó lóòótọ́ ni o wọ́n jó nírọ́ ni o ó kún òkú ọba ṣùgbọ́n nǹkan kan ni ní máa fámi láyà nígbàkigbà tẹ́nìkan bá ti dé tó lóun fẹ́ gba Islam bínú mi ṣe máa ń dùn tó àyà mi a tún máa já wípé ká gbà á kò tó ká lè ṣẹ́kù sínú ẹ̀ tẹ́ni ọ̀hún bá gba Islam tí kì í bá ṣe pé ó wà nítòsí ibi tí ó fi máa rẹ́kọ̀ọ́ kọ́ nípa Islam tó rí lókèrè tó wù ú tó bá bọ́ sọ́wọ́ àwọn ẹnikẹ́ni tí wọ́n ń júwe ara wọn fáráyé fáwọn làáfẹ́ ẹ̀sìn à àfàìmọ̀ tó ń sọ wọn ò bá tún ní ta padà síbi tó ti ń bọ̀ o àdínkù tí máa wá rò pé ibi tóun ti ń bọ̀ gan tún ó tún dáa ju bí yìí lọ eléyìí á máa ṣẹlẹ̀ lọ́pọ̀ ààyè tó bá jẹ́ pé àwọn àfà tó ń tọ̀ ń kú sí lọ́wọ́ àwọn tí ò ní mọ̀rọ́dì méjì ni kẹ́ ẹ pọ̀ lérò lẹ́yìn wọn ni làwọn kà púpọ̀ ọlọ́run gbà fáwọn kọ́sọ́mà ni púpọ̀ èrò yẹn jẹ́ fún wọn wọn ò mọ̀ pé kan ní ẹbọ ìkan lójúlówó Islam gbogbo tó bá ti lè gbọ́ bùkátà náà làwọn ń lò àwa àánú kèfèrí tó lóun fẹ́ gba Islam máa wá ṣe ni pé ní tó sáfún náà ló tún kó sí lọ́wọ́ irú àwọn wọ̀nyí torí náà mo bẹ̀ ọlọ́run ọba ẹ̀yìn tí ń wo gbogbo ẹni tó wọ́n ń bá wa kó òun fẹ́ gba Islam nínú Islam a ìdàkejì ẹ̀ ọlọ́run dákun má jẹun ó gba pàdé ó dá wa lójú pé ẹwà tí wọ́n rí lókèrè tí wọ́n fi láwọn fẹ́ gba Islam original ni ẹwà òun wà ní Islam kò sì ní kúrò ń bẹ̀ alẹ́ ṣùgbọ́n mùsùlùmí tí ó ju ẹ̀ fún wọn kọ́ àwọn yìí gan ni àdánwò àwọn tó jẹ́ pé ohun táwọn fi ń pera wọn ní aláṣeyọrí òun náà ni iye èrò tó bá wà lẹ́yìn àwọn bí wọ́n bá ṣe pọ̀ tó iye ilé táwọn kọ́ iye mọ́tò táwọn ń gùn lójú ọ̀nà fáwọn ń jáfà ni wọ́n fi ń mọ̀ sí ọlọ́run gbà fáwọn kódà tó bá jẹ́ pé kọ́tànkọ̀tàn ni wọ́n ń jẹ́ ń ṣẹ́fọ́ máa ráyé lórúkọ Islam irú àwọn wọ̀nyí torí pé afọ́jú ló pọ̀ láwùjọ wọ́n ti hàn wọ́n ti gbajúmọ̀ ààfẹ́ ẹ̀sìn náà ni ayé mọ̀ wọ́n sí ẹni bá gba Islam lọ́wọ́ orú wọn àbáwọn ọmọ wọn tí wọ́n ń jíṣẹ́ wọn tó jẹ́ pé fífẹ́ dáàbò bo orúkọ àáfàá wọn àdílé kéwú wọn àbíjọ wọn ó pàtàkì kí wọ́n di ojúlówó ẹ̀sìn ọlọ́run ọba lọ ẹni bá gba islam lọ́wọ́ ọ̀rọ̀ àwọn wọ̀nyí abakẹ́dùn ṣùgbọ́n a máa ń rántí wípé ọba tó tó ẹrú ẹ̀ fọ́nà mọ́dọ́ lọ́hùn ohun tí ọlọ́run ọba rí tó fi níkẹ́ni tí wọ́n bí sínú ẹ̀sìn mẹ̀sìlẹ̀híyà christianity àbí judaism àbẹ́bọ ṣíṣe ìtọ́láwọn ní kó ronú kàn tó fi ń fún rẹ ẹ̀tọ́ pé òun fẹ́ ṣèwádìí nípa ẹ̀sìn yìí ó yí ọlọ́run ọba nípa bẹ́ẹ̀ ibikíbi tó lè wù kó wà á máa bẹ ọlọ́run ọba fún pé àwọn ẹni rere ní kọ́láwọn máa bá wa yàn sírú wọn o ṣe rí nílẹ̀ wá ń bí mùsùlùmí tó ń kó fẹ́ǹsì lọ sí òdìkejì ni ò ṣe iyèméjì wípé wọ́n pọ̀ ju àwọn nàṣọ́rá tó ń wọnú ìsìláàmù lọ kí sì ló fà á ṣe rí inú wa mọ́ndé yìí òun lọ́ràn ẹlòmíì àhà ibi tó bá ti rí jẹ tó ti rí mu tó bá ti rí ohun tó jọ ìrọ̀rùn ayé ó gbà síbẹ̀ lọ́lọ́run ọba wa àgàgà sádánwò kan bá tiẹ̀ tó wá kàn án wọ́n gbé e lọ bí wọn ò rí tọ́jú wọ́n gbé e lọ òun ò rí tọ́jú ibi tó bá ti rí tọ́jú ìgbàgbọ́ ẹ̀ ni pé ibẹ̀ lọ́lọ́run wà irú àwọn wọ̀nyí ló pọ̀ jù nínú àwọn tí máa fi ìsìláàmù sílẹ̀ kọjá sínú christianity pàápàá jùlọ ńgbà tó jẹ́ pé èyí tó pọ̀ jù nínú mùsùlùmí àdá ìsìláàmù tá à ń ṣe mọ̀ àǹfààní tí wọ́n bí wa sínú ẹ̀ nìkan náà ni à ń jẹ lẹ́yìn pé káwọ mọ́ṣáláṣí ká kírun èyí tó pọ̀ jù nínú wa àdákùránì sí pé a fẹ́ kọ́ ìtumọ̀ ẹ̀ rí ẹ máa ń ké o ẹ sì máa ń bẹ àwọn àfáà tí wọ́n máa bá yín ké ẹ fi ń ṣàdúrà ni ṣùgbọ́n pé ẹ wá jókòó pé ah kí n tiẹ̀ máa mu láwẹ́láwẹ́ ojú ewé kọ̀ọ̀kan méjì lójúmọ́ kí n mọ kí ni kùránì bá mi sọ èyí tó pọ̀ nínú wa àṣírí lélo gan ló lè ka kùránì tòun ti pa adálé tí wọ́n fẹ́ lẹ̀ mọ́ṣáláṣí pé ẹ máa wá ń dájú sátidé ìdájú sunday ṣe bá mọ́ èèyàn tó wá ẹ̀kọ́ tá a láà ń dára wa lálaalẹ́ láàrin Maghrib sí ìṣáì ṣe bá mọ́ èèyàn tó wá tó bá kú bí ìṣẹ́jú márùn-ún tá a gbé dúró làwọn èèyàn máa ń wọlé a ní lálaalẹ́ ọgbọ̀n ìṣẹ́jú ká máa fi mú láwẹ́láwẹ́ àwọn nǹkan tí ò yé wa tó sì jẹ́ pé ẹ̀sìn ò fẹ́ kí kankan náà ó má yé wa bá ṣe kírun bá ṣe gbàwẹ̀ káràkátà mùsùlùmí bá ṣe báwọn ará ilé wa lò in tó tọ́ka sọ síyàwó ẹni in tí ò tọ́ in tá a lè fi báwọn àna wa lò in tó ṣe wọ̀ bá ṣe bájọba lò fáàní tayọ àlà tí ò ní jẹ́ pé ìtara ìtara ìtara láti máa báwọn jà gbogbo eléyìí pátá làálà fẹ́ máa ṣàlàyé fún ni ká máa mú láwẹ́láwẹ́ twenty minutes every day ká máa fi ìṣẹ́jú mẹ́wàá tó bá gbẹ̀yìn ká máa fi ṣèbéèrè ẹni mélòó là ń rí àwa tá à ń wá àmọ́ra wa sórí ìsìláàmù yìí náà ni ẹnìkan tí kìí ṣe mùsùlùmí ò wá lára wa ní olóhùn fẹ́ gba ìsìláàmù tó bá tiẹ̀ gbà ìṣe kan táàmẹ́dùn máa ń ṣe ni pé táwọn èèyàn bá gba ìsìláàmù á ní lágbájá bá mi kọ lẹ́sìn ṣé gbogbo wa la lè fẹ́ tó ṣe ẹ̀wọ́ ní ìsìláàmù lé lọ́wọ́ pé dákun bá kọ lẹ́sìn ẹni tó jẹ́ pé tá bá tẹ́tí gbọ́n tóun gan sọ lórí òru wa ta wà ta ni àánú ọlọ́run fún ìgbà á ṣẹ́rí àwíjàre wà fẹ́ni tí ò bá nírú àǹfààní tẹ́ ẹ ní ládùúgbò yìí o ṣùgbọ́n tó nírú àǹfààní tá a ní ń bí wọn ò fi ń ṣe jálàbí wọ́n ṣetán láti kọ́ yín lẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ àwọn ìyàwó yín obìnrin ń bá ọkọ wọn lẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin ọkùnrin ń bá ọkọ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ tí wọ́n ń káàárẹ̀ àti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì dá wa lójú pé tá a bá ní nọ́mbà kan bẹ àjẹbí ìdán ni mọ́ṣáláṣí òkú dẹ́dẹ́ ni ẹrú ọlọ́run kan kọ́lọ́ba ní sọ́lẹ́sàn rí ó ní gbogbo àwọn ọ̀dọ́ tó ń bá ti bá pàdé ládùúgbò lòun máa ń sọ fún pé ẹ máa lọ síbi báyìí lálaalẹ́ láàrin madrid ní ìṣá seven thirty to eight tá a máa kírun wọ́n máa ń dáni lẹ́kọ̀ọ́ ó wá ń ka lára pé ijọ́ mi tó bá wá ìmáàmù lè má ráyè ṣe é àwọn ènìyàn wá bínú pé àwọn ò wá mọ́ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ àǹfààní dúnìá kan náà ni kí wá gbà ni ọjọ́ méje ní ìbẹ̀ láàrin ọ̀sẹ̀ ní wà níjọ́ mẹ́jọ láàrin ọ̀sẹ̀ ṣùgbọ́n ní ìta nǹkan yìí òun ti débẹ̀ wọn ò rí kí wọ́n ṣe ẹ jẹ́ kí n sọ fún yín àìmọ̀ kan agídí ògbọ́nù lára ẹni o ìbínú sì gbọ́nù kò sì sí àwùjáde tẹ́ni tó bá wà níbi tó ti yẹ kó bẹ́ sínà tó wá ní ọjọ́ òun ò fẹ́ ṣàfà ń tòun ò ṣàfà ó fàmọ̀kan sí lọ́hùn mo bí ọlọ́run fún èmi àtẹ̀yìn àdánwò ńlá ni wọ̀láhì kéyìn ó máa ṣẹ̀sẹ̀ ń ṣe pé ká má láàṣẹ ni ọlọ́run kì í gba nǹkan ẹ̀gbin ẹni tó fẹ́ sin lọ́hùn kó múra tààrà mo bí ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ń wo Islam tí wọ́n ń ṣe research nínú kọ́lọ̀ ọba fún àwọn ńlá káyè wọ́n ń wo Islam sí nǹkan míì wọ́n wá ń yan Islam pé ah, ẹ̀sìn yìí lójú ẹ̀sìn ọlọ́run ọba lójú ìta wọn. Eh, mùsùlùmí ò ní owó kan tán fẹ́ gbé fẹ́nìkan a níwòsàn mérékì irọ́ kan tá a fẹ́ ṣàdéhùn ẹ̀fẹ́nikẹ́ni tó fẹ́ sọ pé lòun wò tóun fi gba Islam òun ló fi jẹ́ pé ìdàkejì ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa ń bí ló ń ṣẹlẹ̀ in the western world ní England lamẹ́ríkà Europe generally wọ́n ní the fastest growing religion is Islam Islam ló ń gbòòjì làwọn èèyàn ń gbàjù ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ńláńlá ńláńlá wọn ò léyìn wá máa rúgbó ló ń wà ńbẹ̀ wọ́n ń tà á wọ́n ti ń kọ́ mọ́ṣáláṣí kí ló ṣe kí òmà rí bẹ́ẹ̀ yìí torí pé àwọn tọ̀hún wọ́n ti bọ́ lọ́wọ́ kí láàjẹ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ gan lóúnjẹ ìjọba ń fún ọ lóúnjẹ tó sábà fẹ́ ṣẹ̀sìn wọ́n fẹ́ ṣẹ̀sìn nítorí ẹ̀mí wọn ni ibi tó ń jẹ bá gbà lọ lẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa ń lẹ̀ wa ń gbà lọ bẹ́ẹ̀ ni tádàwọ̀ bá dé lágbájá ló ṣe ní tàmàdò ló ṣe ní ibi tí wọ́n bá ti ní wọ́n rí wòsàn ẹ̀ ibẹ̀ là ń gbà lọ ibẹ̀ la gbà pé ọlọ́run wà ló fi jẹ́ pé mùsùlùmí ń pọ̀ tó ń tú jáde ní islam ń bí wọ́n sì ń wọ islam nílẹ̀ òkèèrè ẹrú ọlọ́run kan níjọ́ sunday tí mi ò lé wọ́n ló béèrè imam ní mọ́ṣáláṣí wa yìí wọ́n wá ní ó ní tóun bá wá ni pé òun ti kan tóun lè kà láti fi dá ẹ̀sìn ọlọ́run ọba mọ̀ ẹ̀mí òun sọ fún un pé islam lọ́nà òun sì fẹ́ gba islam ìmáàmù sí lé àwọn ọmọ láwọn pe kẹ́lẹ́mà sí lẹ́nu àwọn wá ní kó padà wá láti wá ní ti ìmáàmù adúpẹ́ fọlọ́run ṣé ẹ rí ọmọ yín tó dá lóhùn wípé tó gba kẹ́lẹ́mà kó tó dijọ́ jímọ̀ yẹn mo bọ́mọ náà dúpẹ́ fọlọ́run pé ìmọ̀ nìyẹn ìbájẹ́pálá ìmọ̀ kan ló bá pàdé ìjọ náà ni sunday ti jímọ̀ jọ mélòó nìyẹn jọ mẹ́fà bó ṣe lóun máa padà wá ń jọ jímọ̀ yẹn òun tọ̀hún ló máa ń mọ pé ó yẹ kóun sọ fún kókó gba ìsìláàmù náà kó tó di jọ mẹ́fà ṣọlọ́wọ̀n lè pẹ̀lú ẹ̀sọ́dọ̀ ṣùgbọ́n ó nímọ̀ intanṣọ rèé ẹ jẹ́ káwọn ọmọ yín ó kéwò gidi kéwú kéwú súnà tí wọ́n mọ broda ẹ gba ìsìláàmù náà tẹ bá ti wá gbà á ẹ lè wá padà wá rí imam kẹrù yẹn bá jáde láyé kó tó dọjú èyí pẹ̀lú ògo ọlọ́run bá ọmọ àjẹ́nà ni nígbà tó ti gba la ilaha illallah muhammad rasulullah ìgbọ́ ẹ pákẹ́ tuntun nípa báyìí a bá ọmọ ìyá wa náà dúpẹ́ fọlọ́wọ́ ọba wọ́n ní orúkọ tó yànjọ́ náà ní ah, zubair orúkọ ìkànnú àwọn ẹni rí azubair bun al-awam nínú àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam ni brother zubair tí ẹ bá wà nínú mọ́ṣáláṣí torí tọlọ́hun ẹ jẹ́ káwọn èèyàn rí kí wọ́n lè mọ̀ pé ọmọ ìyá àwọn nú ẹ̀sìn ilé kan. allahu akbar alhamdulilayi ẹ jókòó ah, àwọn tó wà lẹ́yìn òrí dáadáa ẹ jẹ́ rí fèsì yín alhamdulillah tẹ bá wo brọ́dà wa yìí wọn ò jẹ́ ní kéde ń pa o ọlọ́run ní fèrè pa wọ́n wọn ò jẹ́ ní kíṣòro ń lé kiri ọlọ́run ní dẹ́ṣòro sí wọn wọ́n ṣe research ẹ̀jọ̀kọ̀ ẹ̀jọ̀kọ̀ wọ́n ṣe research ẹni wọ́n fà mọ́ islam ni títí tí wọ́n fi tilẹ̀ ayé lẹ̀ ohun tí ò ní jẹ́ kí islam wù wọ́n ọlọ́run má fi kàn wọ́n ẹrú sí ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn tá a jọmọ ìyá fún wọn ojúṣe wa tí wọ́n dédé ọmọ ìyá islam ọlọ́njà lè ṣe o àkọ́kọ́ ojúṣe wa ni pé a ń láti máa kọ́ wọn ní ẹ̀sìn ìmáàmù lè dá gbogbo ẹ̀ ṣe ẹni mélòó nínú yín ẹ̀yìn ni mo lè fà wọ́n ní lọ́wọ́ pé máa bá mi kọ́ wọn ẹni mélòó sòkè lẹ́yìn máa jẹ́ ìpè níjà fẹ́yìn náà wípé ẹ gbọ́dọ̀ fi táyì sílẹ̀ ni àlùjọ́ náà tẹ́yìn fẹ́ wọ̀ kò yàtọ̀ sí tí ànábì pé àwọn sọ̀hábẹ̀ sí báyìí ṣe há sẹ́yìn ó há fáwọn náà Sayyidina Omar radiyallahu anhu nípa mímọ pàtàkì pé kóhun kọ́mọ ẹ̀sìn òun àtẹnìkan tí wọ́n alámúlétì wọn a máa gbà fúnra wọn ni pé tí wọ́n bá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èmi ò lọ tó bá dọ̀la èmi náà lọ kẹ́kọ̀ọ́ ìwọ náà lọ síbi iṣẹ́ ọ̀pọ̀ àjọ máa wá kọ́ra wa ní ìta kọ́lọ́dọ̀ àmẹ́bí ń jẹ́ kí ẹnìkan nu wa ò fi wá yẹn bó ṣe ẹ kó rí nìyẹn tẹ́ ẹ bá dé ọjà mile twelve kì í ṣe pé wọ́n ròyìn fún mi nǹkan tí mo mọ̀ ni mo ṣe alájà parí ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá tí wọ́n ní ṣọ́ọ̀pù yẹn wọ́n láàfáà tó máa ń tọ ṣọ́ọ̀pù wọn káàkiri tí a máa gbà kí n fún wọn ló tó dá mi lójú ni ìdí àpò ẹ̀wẹ́ ẹ̀ ni a ti gba kéwú ó lè jẹ́ twenty minutes per day tó bá dọ̀la àfààní á go round mo rántí dáadáa àwọn oní wheelbarrow inú wọn wọ́n níbi tí wọ́n ti ń pàdé tí wọ́n ti ń kéwú àwa yìí náà ni ọlọ́run òru rò lẹ́sìn tiwa kí ló le tó bẹ́ẹ̀ mi ò fẹ́ ṣiṣẹ́ àfà jẹun a máa wá fa ìmọ̀ kan ṣẹ̀sìn àwọn tí wọ́n ń wá múgùn kiri wọ́n wá ń pè yín ní venom àwọn náà ń fa yín bí ewúrẹ́ wọ́n ń parọ́ fún yín ẹbí mo fi títóbi ọlọ́run àánú ọlọ́run tó fi kẹ́ broda Zubair tó fi ní kó wẹ́ẹ̀sì òun dámọ̀ ìkẹ́ tí Islam jẹ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run má ta kúrò lára wa o òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó ní man ahabba liqa Allah ahabba Allahu liqa'ah gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ọlọ́run náà fẹ́ pàdé ẹ̀. wa man kariha liqa Allah kariha Allahu liqa'ah gbogbo ẹni tó bá kórìíra àti pàdé ọlọ́run ọlọ́run náà kórìíra àti pàdé ẹ̀ ìyá Aisha ó ní òun wá béèrè pé ya Rasulullah ṣé gbogbo akọ́lá kó sí pàkúté báyìí ó ní gbogbo ẹni bá kórìíra àti pàdé ọlọ́run gbogbo wa ní kú máa ń dẹ́rù ba ànábì wa dá lóhùn ó ní wọ Aisha ó ní tó túmọ̀ sí kọ́ nìyẹn ìtumọ̀ nínífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run àti kíkórìíra àti pàdé ọlọ́run ọjọ́ kan ló máa ń ṣẹlẹ̀ nígbèsí ayé ẹ̀dá òun lọ́jọ́ tẹ̀mí ó jáde lára ẹ̀ ó ní ẹni bá jẹ́ onígbàgbọ́ òdodo gẹ́gẹ́ fún wa ní lọ tẹ̀mí tó bọ́ lára ẹ̀ ọlọ́run ó ní káwọn màláìka aláàánú kí wọ́n tí wọ́n fi tí ó máa wù ú láti fi súnmọ́ lọ́wọ́n ọba láti lọ pàdé ọlọ́run tí ó máa fi hàn pé nísùúrù bá a ṣe fẹ́ gba ẹ̀mí ẹ̀ yìí inú ìkẹ́ àìsí ìdẹ̀ra tó ń lọ rèé débi pé wọ́n bá fún un tọ̀hún láǹfààní pé ṣé káwọn ó lọ lára káwọn máa ìtì ìpa kò ní fẹ́ padà sílé ayé sí ó ní dàkejì ẹni ti tètè rí o ọ̀rẹ́ ọlọ́run torí tọ́lọ́wọ́ bá pèsè kalẹ̀ fún nítorí ẹ̀sìn tó ń ṣe yóò máa wá wù pé kóun pàdé ọlọ́run ọlọ́run ló máa wá yóò máa wu ọlọ́run náà pé kóun pàdé ọlọ́run ọ̀tá ọlọ́run tó jẹ́ pé ìdàkejì ni wọ́n fi hàn án ó lè rí láyé lò ó lókìkí ó lówó gbogbo tí ò jẹ́ kẹrẹ́ ṣèṣe pátápátá ọlọ́run dàtú lágbada bẹ́ẹ̀ ni ó bá jáde lára ẹ̀ ní ọlọ́run ló wà lèmi náà kórìíra àti pàdé ẹ̀ ọlọ́run má sì fi wá bẹ́ẹ̀ o àbí ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni tọ́lọ́run bá ti ṣàánú tó bá ti ń kírun ọlọ́run ti kẹ́ ẹ̀ téèyàn bá dá ń wà ju dàda lọ kí ò bá kírun àdánwò ńlá ni torí ọlọ́run ò ní túṣẹ́ rò ṣùgbọ́n ọ̀tọ́ lọ́run ti ṣàánú tó ti ń kírun ní tó kàn wá kó ni pé àwọn ibi ta bá ń kó àṣà kí èsì ká máa tó bẹ̀ ṣe kò sẹ́ni tó pé tó fi mọ́ ìmáàmù tó bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n máa ń ra wa létí ni ó máa fọ ẹ̀mí wa mọ́ torí náà a ọlọ́run ọba a múlẹ̀ pé a sìn bó bá ṣe fún wa nípa tó bó ṣe fún wa nípa mọ́ ọlọ́run má jẹ́ ká yẹ àdéhùn náà o àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run dákun ṣàmójúkúrò fún wa. Uh, the summary of our khutbah today is that um, Firstly, we observe that in our part of the world, more Muslims appear to be leaving Islam for Christianity on account of flimsy reasons, mainly looking for greener pastures and seeking solutions to sometimes ailments spiritual problems, but impatience makes us think cannot be solved by the Allah that Muslims worship. People who fall in this category do not mind seeking solution to their problems wherever it is, even if it is at the shrine of Ogun. And wherever they find the solution, They believe that is where the God they are supposed to be worshiping is. In the other part of the world, the Western world, they have crossed the bridge of being too poor to be able to afford meals. So no one can entice them with the promise to give them food or the good things of this world in exchange for religion. They are not people who have imaginary enemies, spiritual husbands, as they call them, imaginary spiritual husbands, spiritual enemies that drive them into the hands of people who claim to be exorcising genes from their bodies. And because people in the West are generally more intellectual than people in our part of the world, we find that more and more people embrace Islam in that part of the world. And this is why Islam is the fastest growing religion in the Western Hemisphere. In Africa, in particular, because of prejudice, poverty, and intellectual laziness, more Muslims cross to Christianity. Muslims who hardly know anything about Islam. Many Muslims cannot even read the Quran. When Christians embrace Islam, go and examine them. They are usually intellectually sound people. People who have had questions that they think they needed answers to, and they didn't find those answers in the books of the Nasara. They read the Quran, and they say, yes, this is what, what I've been looking for. Countless are Western scientists who have embraced Islam in this manner. But when Muslims leave Islam, they are usually people who hardly know anything about Islam. So we thank Allah that uh, in the short time that we have opened this mosque, at least precisely, rather, precisely five persons have come into this masjid to accept Islam, and we thank Allah for that. They are people of different callings. Some of them you cannot even, in your wildest imagination, think that they need anything material from Muslims. Like a brother who came here last Sunday, saying he has researched and come to the conclusion that Islam is the only religion of Allah and he came to embrace Islam. Uh, the brother is the one I asked to stand up a while ago. We beg Allah the Almighty, may the evil of Muslims not send him back to where he's coming from. We beg Allah the Almighty, may He make you and me worthy Muslims from whom people will learn the beauty of Islam. A lot of people in the Western world embrace Islam on account of associating with Muslims. When they see Muslims who are enlightened and who practice Islam, they admire the deed and embrace it. In our part of the world, even those who claim to be our fathers are a fitna. They are a fitna. They are themselves a calamity when any non-Muslim embraces Islam and falls into the hands of these soothsayers who call themselves Muslim teachers, except for Allah's mercy, he is likely to want to go back after a while. May Allah not try Brother Zubair with that. He has accepted Islam. We want to tell him that the challenge is that he should devote time to learn. Inshallah ta'ala, we will sit down with him to guide him on how to acquire knowledge of Islam. We have seen many people in the Western world who embrace Islam late in their life, but who today are scholars. They have left behind a lot of us that were born into Islam. Many of us can't even read the Quran. Even if we read it, we have never bothered to think about its meaning, and we can't understand it without the translation. Those who came into Islam many, many years after they had wandered have devoted time to learning. Uh, those of you who know much about showbiz, you will know about Moon, who was one of the associates of, uh, I think they call him Tupac Shakur. Huh? Today, he's an Afar. He is learned. After embracing Islam, he traveled to the Arab world to learn Arabic, to learn the Sunnah. If you were to see him today, you would mistake him for someone who was born into Islam, who spent all his life in a madrasa. That is sound conviction. That is not a person who accepted a religion on account of looking for something to eat or some fake miracle to solve some imaginary problem. I beg Allah the Almighty, may He make you and me worthy Muslims. You have every opportunity that Allah has brought to uh, this masjid. Seize it for Allah's sake. We have classes for adults every Saturday and Sunday morning. At present, they are learning to recite the Quran correctly. After a while, they will graduate to learning Arabic language. They will graduate to learning the other most serious aspects of the deal. It may be too late for for you to join them if you don't join them now. We have classes for sisters as well on Sunday morning, 11 o'clock till Zuhur. Don't let your women die in ignorance. When a woman dies, and we gather Muslim women, sometimes there is not a single person who can wash her, who knows how to give the funeral washing to the cause, even though they may have spent over 30, 40 years attending Asalatu, Salatu. Such is a waste of their time. If Asalatu Salatu is only meant to keep them singing and praising, which they call praising the Holy Prophet, the Prophet himself did not waste the time of his congregation on praise singing. He taught them what Allah required of them. This is halal, this is haram. This is supererogatory, do it. That is what the statement of Asalatu is supposed to be addressing. Àbí ọlọ́run ọba fún gbogbo wa. Ọlọ́run dákun àwọn ọmọ wa má jẹ́ kí wọ́n ti fún wọn lọ́tọ̀ Ẹ̀sìn Islam ta dún wọn sínú ẹ̀ Òun náà ni kó jẹ́ kó wù wọ́n. Ojú kòkòrò àti wá nímọ̀ ẹ̀ ọlọ́run dákun bá fi sígbà ìyá wọn. Torí pé èèyàn kì í déédéé ni àfi tọ́lọ́run bá ṣe láàánú. Tàmẹ́bì ṣe ni ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ ni máa fún nímọ̀ ẹ̀sìn ojú kòkòrò ìmọ̀ ẹ̀sìn ní kọ́kọ́ fún tọ̀hún ọlọ́run dákun má ṣàṣe parí wa o owó ní sọlá àsìkò. Thank you.